kí ni in tó ń jẹ́ àlùsùnà so ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ǹjẹ́ ó pọ́síbù kí fún èèyàn kan kó dilé kádàrí èèyàn kan so ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kí ni tí ojú òní Islam fi wo geomancy so ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní advice wo lè máa bá fún àwọn òbí wa àwọn òbí wa tó já sí pé àwọn ọmọ wọn fẹ́ ṣe súnà wọn wà gbọ́n aláyè kan ṣe súnà. a sọ lẹ́yọ kọ̀ọ̀kan ó ti dàálẹ̀ rẹpẹtẹ báyìí kí ni jẹ́ sunna question number one bẹ́ẹ̀ ni àjọ ọkọ̀ àbí kí ni jẹ́ alu sunna so alu plus sunna ìfikọ́tò alu sunna kí wọ́n ní jẹ́ alu sunna ọ̀nà làwọn tí wọ́n ń ṣe sunna àwọn tí wọ́n dúnlé mọ́ sunna àwọn tí ọ̀rọ̀ bá délẹ̀ tó pé ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ànábì náà ni wọ́n máa dá kọ ẹ̀hẹ́ bí àtìkù ẹnìkan bá sọ̀rọ̀ báyìí tọ́lá ànábì náà sọ̀rọ̀ báyìí wọn ní bojú wọ̀rọ̀ ẹni ìyẹn mọ́rọ̀ ànábì ni wọ́n wò gbogbo àlámọ̀rẹ́ ayé wọn ànábì ànábì ànábì ànábì wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n tẹ̀lé sí rẹ̀ wọ́n gba tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹni wọ́n pè ní kí wọn ní hálù ní bídà sọ wa náà sọ àwọn nù wọ́n tó gbóná bálá nẹ́bí sọ ni wọ́n ní ìtọ́gbà ìwà nínú ẹ̀ láàmú ìdí ìmọ̀ tó wà lọ́rùn ní ọ̀rọ̀ ànẹ́bí adánù láyà àwọn inú bíbí ànù tí ọ̀nà ní súnà kakó máa ṣe yẹn gbogbo àwọn olóyìn òun náà làwọn qualities ń bẹ fáwọn tí wọ́n gbé ní súnà ọ̀pọ̀ rẹpẹtẹ èpè bàbá ní amọ̀ sí wà sí ẹ̀rọ àbá ẹ̀kú ọjọ́ mẹ́ta ẹ̀sìn ẹ̀kú gbìyànjú ọlọ́jà àríyìn pẹ́ ẹ̀pẹ̀lẹ́ náà pé ká máa ṣàlàyé ẹ̀ pé dadaa báyìí ní ń bẹ fún wọn dáadáa báyìí ní ń bẹ fún wọn ọ̀pọ̀ kò sí sọ̀tàn odidi tọ́pìkì nílò náà táàsọ àsọpàtì kọlọ̀ mọ́sálá yìí fi wá sínú wọn kó mọ́ yọ wá kó nu wọn kí lọ́wọ́ bí ẹ̀hẹ́ nígbà tí òfin sí wàhálà kò sí páwọn kan ní súnlé ayálùsùn náà kan àwọn kẹlẹ́ ní báyìí kan ṣùgbọ́n gbà wàhálà dé nígbà lórí pé àwọn mùsùlùmí kan ti yẹ̀yàkuyà ẹ̀yin tẹ́ bá ní o nǹkan báyìí làwọn ẹ̀yin tẹ́ kí wọ́n náà nù bí òjò bá náà kan tí wọ́n ti wọ́n ń gbà wọ́n yẹn ní alùsùnà kama qala ní imamu muhammad ibn sirin al-basri rahmatullahi alayhi inú ọtí wọ́n tẹ̀lé ọ̀sán àbí ànábì ni so àti àwọn afá tí wọ́n ti lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọlọ́n kí wọ́n sọ̀rọ̀ ìṣòwò ọlọ́kan nù wa ìtì yọnu kú nínú wọn kọlọ́n kó má fi sàdánwò fún wa lẹ́yìn náà ànábì sọ̀rọ̀ wọn lẹ̀ kó tó jáde láyé ànábì ní àwọn tí wọ́n jẹ́ <clears throat> anábìlẹ̀ àwọn ọmọlẹ́yìn mi wọ́n padà pín tí wọ́n jẹ́ seventy three anábìlẹ̀ yọ kan nu wọn náà ni ó máa jẹ́ ní olóríire ẹni tó wà lìjánná ẹ̀rì àwọn seventy two tó kù ẹni àná ni wọ́n máa jẹ́ kí wọ́n máa jẹ́ ní iná kọ́lọ́n kó má ṣe ti wá bẹ́ẹ̀. wọ́n wá bèrè lọ́dọ̀ anábì fẹ́ yọ kan ní bó láti máa dá wọn mọ̀ anábì ni má aná àlẹ́ yìí wà aṣáàbì ẹni tó bá ti wà lórí ntòmí àtàwọn sàábì mi wà lórí àwọn náà nù àwọn yẹn náà náà pè ní àlùfẹ́kọ̀tò náà jí أهل السنة والجماعة أو آل الحديث والأثر أتدبلت ogun wọn pọ̀ ìnagijẹ wọn pọ̀ oríkì wọn pọ̀ tí è sọ̀rọ̀ yẹn labáwá lásàlẹ̀ yìí àwọn náà lẹ́ni jẹ́ yẹn bí èèyàn láàrin àwa mùsùlùmí bí bá dọjọ́ iwájú àtọmọ gbọ́ yóò jùlọ lọ question number two. ló tọ́ fún ìyọ̀gá gómìnà ilé ìkádàrá kan pèsè ẹ̀ ló ń fẹ́ dìlé rẹ̀ ìparí ọkà ẹ̀rìn ní ìbálòmọ̀ ẹ̀yàn ọmọ ẹ̀yàn ọmọ ara yóò lè pa kádàrádà ó kẹ́lẹ̀ fa ni ọdún tó bá ní fa aago ti pa kádàrádà náà nù kádàrá ẹnìkan ò sí lọ́wọ́ ẹnìkan ẹmọ́jà tara wa jẹ ẹ̀rì torí pé kò sí ní bẹ láyé tí ò bá kádàrá sórí ọlọ́run ní àkọsílẹ̀ fún gbogbo nǹkan kọ̀ọ̀kan àtẹnudé ń bọ́ sọ̀rọ̀ àtiwọ́tọ̀ ń gbọ́ mi kódà tí ebèrè àtà ń bọ́ lóòlé rẹ̀ ọlọ́run kọ kádàrá fáwọn náà ṣé wàá níbi tí wọ́n kọ́ sí ni ìsọfà pé wọ́n tó fún sọ́mọ̀ kínní dé sọ́mọ̀ kejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje lẹ́yìn sọ́mọ̀ keje yàrá lọ́wọ́ kan omi alágbálúgbú omi tí kìí ṣe díẹ̀ àbí àlùjànnà àlùjànnà wà lókè sọ́mọ̀ keje lẹ́yìn àlùjànnà alágbálúgbú omi ló wà lókè ẹ̀ lẹ́yìn alágbálúgbú omi àlẹ́ ara ṣe ọlọ́run yàrá lókè àlẹ́ ara ṣe ń lè lọ́lọ́gbọ̀n bá wà láìsẹ̀ sọwárí wo tọ́lọ́wọ́ bá fi kọ́ kádàrà gbogbo tí ń jẹ́dá rẹ̀ pátá ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ bá gbé sí ọlọ́ni wa ń dẹ̀hu ummul kitab ọ̀dọ̀ ni ọlọ́run ọba lọ́wà ṣàgbé ẹ̀mí yíwo ni ó wà débẹ̀ nì yóò wà ló yí kádàrà ẹnìkan yí kádàrà ẹnìkan padà ẹ̀rì ẹnìkan yí kádàrà padà o ẹ̀rì so gbogbo tó bá dé kagbó ló wà gbọ́ gbogbo tó bá dé kagbó gbọ́ kò sí èèyàn ti ń pa kádàrà èèyàn àyàmánìkà bàrà bàbá ògbogbo bá ṣe bá lẹ́nu bàbá wa ní yọ̀nù nígbà wọn bá ti tọ̀ ìdù sọ̀rọ̀ tí ṣíríkù ti gbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ wọn lásìkò yìí wọn ní gbogbo tó bá dé kagbolo àgbẹ̀kọ̀ sí èèyàn ti pàkádàrà èèyàn àyàmánìkà bàrà bàbá ògbogbo àjẹ́ ìlú yìí ó ní kádàrá tọ́lọ̀ nǹkan mọ́ tọ́lọ̀ ń náà dandandan ní ìṣẹ́yìn òun lábẹ́ kádàrá kí wọ́n á lò ayé yìí ẹnìkan orí kádàrá ẹnìkan padà sí nìkan ẹ rúfin àtìlẹ àkìlámù wọjọ sàfù ọsọsù sẹ́yìn tí ọlọ́run bá kọ sí o ti gbẹ gègé tí ọlọ́run fi kọ́njọ́ náà ọlọ́run la gbé sókè báyìí <laughs> jọba ẹ̀rọ tara yín jẹ́ o kádàrá kọjá ń tẹ̀sán nù ẹnìkan ò ní ní kádàrá ẹnìkan padà ọ̀rá yóò ní fáwọn ago síwájú wọn ní fáwọn ago sẹ́yìn jáse pẹ̀lẹ́pẹ̀lẹ́ kágbára lé ọlọ́run ọba tó dára bó ti jẹ́ ní wallahu alam nọ́mbà three tọ́lọ́gbẹ̀ ní geomasi jama kò sí ní jẹ́ geomasi kọjá afá eh, ọ̀pẹ̀lẹ̀ ìmọ̀ eh, muhawala tó lè ìsán ní istikshafi alìhùmọ́rù lè mustaqbaliyya ti algaibiyya so effort ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti lè mọ ìṣẹ̀lẹ̀ ọjọ́ iwájú tó pa mọ́tẹ́dá kẹ̀yìn mà òní wọ́n ń pè ní geomasi kí ni wọ́n wá fi ń ṣe sísẹ́mù oríṣiríṣi ni target wọn òun náà ni calculation calculation ní tájẹ̀tì wọn lójú omezi calculation ní tájẹ̀tì wọn lọ́dọ̀ àwọn onífá àwọn láwọn ní èjì ogbò eh, kìnní kan omi oríṣiríṣi wọn kì í kí gbogbo ojú mẹ́rìndínlógún náà lọ orí àbíòye mẹ́rìndínlógún nù ẹ́ eh, inú yẹpẹ̀ náà bàbá tí wọ́n máa ń kọ́ sílẹ̀ yìí ìrànjú omezi náà ni àwọn míì fúláwà ni wọ́n fi ń ṣe dekik wọ́n máa fi ń ṣe kíni o wọ́n máa fi ń ṣe eh, ilé òsì jẹ́ wọ́n fi ń ṣe pọ́pọ́sì náà mi máa ń tẹ̀ sí ni wọ́n àwọn míì ògì ògì tútù ni wọ́n máa ń lò tí wọ́n máa ń tẹ àwọn òjì ogun sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátá irọ́ ló bá dé irọ́ ló bá dé ẹ̀rì irọ́ ló bá dé kò ká má àti gbogbo tó jọmọ́ ọmọ ìyá rẹ̀ àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ anábì discourage wa bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá fúnra rẹ̀ gbé wa pé a lè nímọ̀ nípa gbogbo nǹkan táwọn wá kí ni ẹ́ òun ọlọ́wọ́n bá nìkan ní òun ní ọlọ́ni innamal ghaibu lillah ní tó pa mẹ́rin ọlọ́run kan mọ́ ni fọwọ́ mọ́ lẹ́fẹ́ sapá àti nà ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀ mọ́mọ́ wádìí kádàrá rẹ̀ àtọ́jọ́ iwájú ara rẹ̀ ẹ́ nǹkan bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọmọ ọ̀tọ̀rọ̀ kọ́ ti gbìyànjú kọ́ ọmọ sí tó wà nọ́mà nígbà ọ̀fẹ́ ọmọjọ́ iwájú tó lè kúrò láyé babaláwo tó lọ́ọ́ bá iwájú ni ọkùn ọ̀pá ni kó gbé ọlọ́gbọ̀n bí wọ́n sì ń da fáàlù yìí pátá ọlọ́run fi òsì tó gba excellence ọlọ́run bá fi ṣàdánwò fún wọn àwọn àti ẹbí náà wọn. bí wọ́n bá máa ń ti ń bẹ ní ọjọ́ iwájú ni wọ́n bá ti sẹ̀lẹ́ẹ̀kì ká máa gbé nàìjíríà ká máa gbé wa mọ̀kòkò ń lòdọ̀ sí. ikọ̀ ilé yẹn ti wọ́n lè da fáwọn yàrá òpùrọ̀ gbogbo wọn. ọba ní ká ń sọ lórí mo last question. advice wo láfọ̀n ìyá wa tí wọ́n múra kankankan lórí pé ààrí nǹkan mẹ́ta fún yín o kọjá ká rọ̀ ní ẹ fi àwọn ọmọ yín lẹ̀ jẹ́ kí wọ́n sin lọ́n ọjọ́ kí wọ́n lẹ́sùn fọ́ lọ́n ẹ̀rì ṣùgbọ́n yóò túnmọ̀ pé ká máa ní àkíyèsí tá a máa pè wọ́n sí tọ́lọ́pọ̀lọpọ̀ lé nínú iná ògbójú pé dáadáa mo fẹ́ máa ṣe ìkọkúkọ ni wọ́n máa kọ́ mọ̀ ṣùgbọ́n bí wọ́n pa àwọn èèyàn lọ́jọ́ iwájú wọn ṣe dáa náà ni ẹ jẹ́ kí a fi ẹ̀sìn ká fi kọ́ ọmọ wa o gbogbo ọmọkọ́mọ tá a bá kí ẹ̀yìn rẹ̀ sọ́lọ́run tó bá dọjọ́ iwájú ọlọ́run kẹ́yìn ọmọ yẹn sí wa kò sí bí sọmọ sábà rí nìyẹn bọ́lá bá wá kẹ́yìn ọmọ sóbi ẹ̀ òbí wo sunkún tó bá dọjọ́ alẹ́ lọ́n kó mọ̀ fi wá sẹ̀sìn gbogbo bá dé èèyàn padà máa ń sẹ̀sìn gbẹ̀yìn ni àwọn ọmọ tí wọ́n sì láàánú yín tí wọ́n rí ti ń rò mọ́lú láyé àtọ̀run yín òun náà làwọn ọmọ tẹ bá fẹ̀sìn kan ẹ̀yin náà tara àsánà tí òṣogun àwọn tí òṣẹ́sìn lára wọn ní ọmọ yín ẹ̀ wọ́n ti wọ́n ń gbé yín lẹ́nu ni ẹ̀ bí wọ́n ṣe fún yín ní rẹ̀spẹ̀tì ni nǹkan la sọ kù níbi oṣù méjì sísè látó sọ níjẹ̀gbọ́ lórí àwọn ẹ̀tọ́ tó yẹ káwọn ọmọ yín máa fún yín náà òbí mélòó ló mọ̀ ọmọ mélòó ló mọ̀ ṣùgbọ́n bá kọ́ wọn lẹ́sìn á kọ́ wọn láwọn ojúṣe tí wọ́n kọ́ yín kó o pé ẹ̀yin gan ó beyond the imagination yín bí ọmọ yín lè ṣe dáadáa sí yín lẹ̀ nínú ọ̀dáadáa tọ́lọ́run fẹ́ kọ́ mọ́ ṣe fún yín kọ́ mọ́ ṣe fún yín ọmọ tó bá mọ lọ́run ni ó ṣe dáadáa yẹn try láti kẹ̀yìn ọmọ yín sọ́lọ́run ah! ẹ bọ́ sẹ́yìn lẹ́kùn ó lọ́mọ fi wá àdánwò bọ́ sókè wa ìta nílówó làyé ayé ni torí àmọ̀ràn wa ni pé ẹrù níṣẹ́ ọmọ yẹn ẹgbẹ́ sin lọ́hùn ẹgbẹ́ sin lọ́hùn ẹrù tí wọ́n mọ̀ wá tì yín láti tako àwọn ọmọ yín kò náà lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ti yọ yàkúyà tó ṣe wípé wọ́n ti mọ̀ pé táwọn ọmọ yìí bá ti lè lajú àwọn ò ní rí àwọn ìyá àwọn àwọn bàbá àwọn múnímógún a sì bá nílẹ̀ Yorùbá wọn ní ẹni tí ọ̀gbọ́n ọlọ́mọdé ọgbọ́n gbàgọ̀dọ̀ lọ gbàgọ̀dọ̀ gbàṣọ ọgbọ̀n lọ gbàṣọ ọgbọ̀n

à ń kàfé látàárọ̀ pé ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ láti fún ànábì yóò pé lórí ayín àwọn ẹni tẹ́yìn súnmọ́ wa rí wọn ò jáde wọn ò ṣe ṣìnà wọn ò sá párápárá wọn ò ní pé wọn ò gbúgbò wọn ò kára àmì sí fìtínà wọ́n ka kùránì wọn bẹ́ẹ̀ wọ́n ṣe gbogbo ọ̀dọ́ bá pè wọ́n lẹ̀kan wọ́n jẹ́ ilẹ̀ ẹ̀wà yàtọ̀ sí ìgbẹ́bí jẹ́ máa lò gbogbo ọba pè nígbà ogun tó wọ́n yín lóṣù yáyé èmi ti dìkúkù sí yàrá lájọ́gbọ́n náà mẹ́ni <laughs> gbogbo ọ̀dọ́ tó ń sọ yín lórí bí ogún ọdún tí wọ́n ní sísá wà kẹ́ ikú náà ojú wọn ni sísà yẹn tó ń sọ pé oya ẹ bẹ̀rù lọ́wọ́ yìí tí mo ń kúnlẹ̀ yìí sẹ́kọ̀ọ́ ti múra àti nàìjírí èmi nàìjírí níjà tó délé ayé. ẹlọ́sọ́ra yìí o ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀ lọ́wọ́ ìta anílámọ̀ràn là ń fún yín nìkan lọ́nkún mọ̀sálá ìjọ ó gbàdọ̀ fún wa ìta gbọ́lá sálẹ̀ ọlọ́run tó wúlò fún wa ọmọ ìyá wa tó sàgbàtẹ̀rù ọlọ́run kó gbà ń jọsìn wọn kó bá ní fàlùbáríkà sí gbèsè ayé wọn àti tiwa náà wasallallahu wasallam ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh